bẹ̀rẹ̀ náà eh, ìdí tí Mr Talent yẹn fi jáde nìyẹn ń gbà yẹn that's uh, eh, fifteen years ago tí Báyọ̀wá fi fún mi ní MC Talent ṣèmi wá change ẹ̀ kúrò ní MC Talent pé kó má dò sójú kan ní pé Mr Talent ah, kí nìkan tí mo fẹ́ sọ ńbẹ̀ ni wípé nígbà yẹn mo máa ń ṣe nípa gbogbo eléré máa ṣe nípa bàbá àrà máa ṣe nípa pàṣọ máa ṣe ní gbogbo àwọn eléré yẹn tó dẹ̀ pé voice wọn náà máa kọ́kọ́ gbọ́ ẹ jẹ́ ká kọ́ mu báyìí tó bá jẹ́ pé bàbá àrà ló wà lórí stage ó ní bó ṣe máa ń ṣe tiẹ̀ mm. kò lè dórí stage kó má kọ́kọ́ júbà ọlọ́run mm. ó dùn mí pé ẹ̀ ní kọ́kọ́rọ́. Mm-hmm. ẹ̀yin ará lé f1 key f1 key lórí f. wọ́n pẹ́ ló yẹ olóòórùn òòyì ńlá dìmúlà olórí ayé olórí ọ̀run òòyì ìwọ ló ní mi ó máa gbóhùn mi ó. ìbà ọlọ́lá tó fara tì mọ́jú bá ọ. bàbá àrà nìyẹn tó bá kọrin lọ kọrin bọ̀ ó máa sọ pé káwọn ọmọ ẹ̀ bóyá ó fẹ́ mú wọn wálẹ̀ ẹ̀wọ̀n kórìkà kú ló ní lógo tiẹ̀. a ní mò ń bọ̀ hmm. mi ò tí ì dé lógo tiẹ̀ ni àwọn ọmọ yẹn á lè wálẹ̀ ohun tí mò ń sọ fún wa ni wípé ilé kan ń bẹ lọ́run tó ju gbogbo ilé ayé lọ ẹja máa ṣe rere ee I just want to say ẹ o bàbá o tún bàbá rà ni tó bá dẹ̀ jẹ́ ẹ̀ atóríṣe ni atóríṣe ni mo rí láyé tó jẹ́ pé ó máa ń jágbe mọ́ lọ́hùn hmm. atóríṣe jágbe mọ́ lọ́hùn títí ni tọ́lọ́hùn fi dá lóhùn. ìyẹn ọ̀gá mi. wàláì atóríṣe ò lè kọrin lẹ́ẹ̀mejì mẹ́ta láyé kó má pe ọlọ́run o mi mọ tọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run wo ọlọ́run wo ni kí ni nígbà tó bá pe gbogbo ọlọ́run tán gan kí ni káwa gan rí pé ọlọ́run wo náà ni ẹ̀ẹ́dá tó rí ṣe gbà tá tó rí ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn that's logo tí mo máa fi ń la tí láti wà lórí stage nìyẹn àtòrí ṣe bá dọ́jà àtòrí ṣe òyìn àtòrí ṣe ẹ ò orí mi ò gbọ́dọ̀ burú o ṣe bẹ́ẹ̀ ni ọlọ́run pé lọ́lọ́run yan ọlọ́run o ọlọ́run ti di mélòó. wọ́n ti di méjì. ẹni ọlọ́run yan ló ṣe lógo ṣe mí lógo torí pò ti yan mí ọlọ́run o ṣe mí lógo torí pò ti yan mí ọlọ́run o àtórí ṣe ẹni ẹnu la fi kọ méjèméjẹ o orí mi ò gbọ́dọ̀ burú o àmọ́ ńgbà tí àtórí ṣe náà fẹ́ ṣàṣejù <laughs> ó wọ stúdíò ló bá kọrin kan jáde tó ló kọ ńgbà náà Hemi ọmọ pé ayé gbogbo nǹkan ti dùn everything ti wà ọkàn wọn ti balẹ̀ mo kàn gbọ́ ni yóò máa iná sí ilé wa ìgbà tó dẹ̀ ya gbogbo àwọn ìyá títí bàbá tájù wọn á kó bùkátà wọn lọ sọ́dọ̀ láre ìgbà tó wá wò pé ah, ó wọ báńkì ó wò pé owó ìmá ti ń lọlẹ̀ báláǹsì máa ń lò ó jẹ́ pé bùkátà ti pọ̀ ju owó tó wà ní báńkì gan lọ ah, ó yá wọ stúdíò orí ọlọ́run yóò bá fìnọ́ọ̀sì ilẹ̀ kò fìnọ́ọ̀sì mọ́ ọlọ́run ní fìnọ́ọ̀sì mo wá pè láàrin mo ní wá kí ló dé tó o fakọ sí tẹ́lẹ̀ tó ní ìwọ ní òmò fìnọ́ọ̀sì tí ó jẹ́ pé o ò sọ pé kọ́lọ̀ lòun náà bá tún kọrin. igi súnmọ́gi hmm. wọ́n bá ṣe yọ ẹ ọ̀bọ ò ní ìsìkì rárá ọlọ́run o ọ̀bọ ò ní ìsìkì rárá o èmi súnmọ́ lèmi ṣe fakọ sí èmi ò lá tálẹ́ni tó wà lẹ́yìn mi tí mo fi ń fakọ sí ó ti yẹ yín. àtòríṣe ni àtòríṣe ni bọ̀ tó bá jẹ́ sílò ìyẹn tiẹ̀ kò jọ pé kọ́ máa rán mú kọrin kò jọ wípé kìíní kéèyàn tó máa gbọ́wọ́ lórí stéèjì tiẹ̀. kábíyèsí ọlọ́run. ẹni. tí n bá jí òru tí n bá jí lówùrọ̀ nílé ayé orí mi orí mi máa bọ̀ máa bọ̀ àṣẹ ìgbàlá orí ni máa bọ́ kó pàṣẹ ìgbàlà láyé ayé lọ́jà ọ̀run nílé. mo wá sọ fún sílò ìjọ kan mo ní fújì ló yẹ ọmọ ọkọ o hmm. gbà tó yálò náà wọ stúdíò ìwọ lọ́lọ́run aláyọ̀ ìdẹ́gbẹ́ ìrẹ́gbẹ́ sílò nìyẹn hmm. tó bá tún fẹ́ bẹ̀rẹ̀ bọ́ sí orí kérúbù style ó tún wà náà ó yá mo ní àbíyámọ̀ bẹ́ẹ̀ sì fẹ́ o bàbá ẹ ti mọ̀ pé sílò nìyẹn ohun ẹ̀ nìyẹn tí wọ́n wá rí bàbá wa tí ó wá tí mo sọ ìyẹn Elémùrí Ògúnyẹmí ah ni bàbá bá dórí stage ńgbà tó ní. ìyẹn gbé mi súná náà òjò mi. Ah, àwọn ọmọ Èkó tó wà ní ẹ̀yìn agbọ́n ní bàbá wọn sọ yín sínú iná gidi ni o. <laughs> àwọn gbé mi sómi omi ò gbé mi lọ àwọn ọmọ èkìtì tó mọ ohun yẹn á ti máa yé wọn. ní ọ̀tọ̀kẹ́ já mi lulẹ̀ arúbọ̀ mi ò re lógún yẹmi mi lẹ́wẹ̀ẹ́ ajá mo mú yókò mẹ́mọ̀ máa jàlá yóò ee ajá jájá ọmọ rẹ̀ jájàlá o ee nítorí bọ́mọdé bá ṣùgbọ́n àwọn wájú bá gbà lágbà bá ṣùgbọ́n àwọn ẹ̀yìn wo àwọ̀ bọ́ ti fẹsẹ̀ kọ́ mímọ́ bẹ̀yìn lórúkọ ọlọ́run lòdùmọ̀rìn ajá yẹpẹ̀ ògbẹ́ mi.